بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله آه، نتسلم أنه منحة الإعراب الإمام آه، جمال الدين أبي محمد القاسم بن علي الحريري البصري آه، نواصل درسنا من باب المنقوص باب المنقوص المنقوص الاسم المنقوص ويا آه، كنون كني almanqus ẹ kọ almanqus nuqtatani fawqa ba'd kullusmin kullusmin kullu ismin gbogbo orúkọ ó já sí pé áàkìrùhù. ياء خفيفة كل اسم آخره ياء خفيفة قبلها كسرة حياة بلا تسي كل اسم gbogbo orúkọ ìwọ oníwèé nóòtù ní àfáì sọ́wọ́ àhà ni olóṣùmín áhírùhù yá ọ̀n kàfífàtọ́nà kọ́bílà ha ẹ̀sọ̀rọ̀tọ̀n gbogbo orúkọ tó fi pé yáwò tó fúyẹ́ lọ́kẹ́yìn rẹ̀ tí kẹsàn án sì ṣáájú rẹ̀. ẹ sọ pé mísìlù àlèkọ́ bí ẹ̀ka tí mo fún yín àti tó bẹ́ẹ̀ mísìlù àlèkọ́ bí. a padà wá lo gbogbo ẹ̀ lọ́rọ̀ tá a bá ṣe tán sí wọn. بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله والياء في القاضي وفي المستشر ساكنة في رفعها والجر والياء في القاضي وفي المستشر ساكنة في رفعها والجر والياء في القاضي وفي المستسقي ساكنة في رفعها والجر أنا والياء يا في القاضي تنفهم بها القاضي القاضي هذا جنوان كبير وفي المستشري àti ya tí ń bẹ́ ń bi àlùmọ̀síṣírí olùwà sáàkínà tún ya àyàn sùnkún ní máa ń gbà ọ́ ní àgbà tí tọ́nù tẹ̀júwìdì tí ohun tó bá jẹ́ mọ́dún yẹn sùnkún ní àbẹ́ ẹ̀kọ́ wọ́n sì wá nù màrúdù náà bẹ́ẹ̀ sáàkínà tún sùnkún ní o sùnkún yẹn náà ni ó sì máa gbà fi rọ̀fọ̀ ìhà abáwá àlàyé rọ́fún rẹ̀ bí àpẹẹrẹ já àlèkọ́ọ̀bì ẹ̀kọ́ sí já àlèkọ́ọ̀bì adájọ́ dé já àlèkọ́ọ̀bì adájọ́ dé. mọ̀rọ́rùtù bílmọ̀hámí mọ̀kọjá lọ́dọ̀ lọ́yà. مررت بالمحامي أفسي رب ربيو جاء القاضي جاء كلاكو في الماضي القاضي انت فاعل هي منصوب مرفوع وعلامة رفعه تامة مقدرة على الياء منع من ظهورها كنيو الثقل كما تنصر هي تنصي جاء القاضي هي جاء ميل ماضي مبني على الفتح لا محل له من العوام القاضي فاعل مرفوع وعلامة رفعه ثم mọ̀kọ̀ ẹ̀mí fi alifu sí bọ́mọ́tọ́nà mọ̀kọ̀dáratún alàríyá yìí mọ́nà àmì zuhuri ha àtúkọlù tó ní àṣírí ni a kàdálíkà mọ̀rọ́tù bílí mahami ni tọ́lá sí mọ̀rọ́tù tó pè ní fún ìlàtí fáyìn lòdán báyìí ọjà ara fi járe alìmahami ọjà kí ni ó mọ̀jùrúrù bìlìbáì ọ̀yẹ̀ bẹ̀rẹ̀ ìrọ́bù rẹ̀ mọ̀jùrúrù bilibai ẹ máa kọ ìrọ́bù yẹn sínú ìwé o ẹ máa fẹ́ kájà o mọ̀jùrúrù bìlìbáì wà lámọ́tò jáfì yìí kẹsìrọ́tún mọ̀kọ̀dárọ́tún alàlìyá ẹ máa mọ mọ ni àmì ròhórí ha àfikọ̀ ń kùn ní للمحامي عرف جاري ونبايع المحامي جاكنا مجرور بلباء وعلامة جره كسرة مقدرة على الياء منع من ظهورها الثقل وجميع كسر أبو عبان lọ́jọ́ kí wà táwọn tó lọ yẹn náà ni ìrọ́bù yìí ṣeé ṣe lọ́wọ́ à ń kún ẹ̀ka ń kún ni ẹ̀ka máa ń bẹ̀. هيا يطلب بالمحامي يا سلام حسن بالمحامي الباء حرف الجر آه. المحامي مجرور بالباء وعلامة الجر كسرة أمين في اللي كسرة والله máa rògbò lọ́wọ́ ẹ̀yìn èèyàn yìí ẹ wá o ṣé ẹ mọ ariwo kan pọ̀ ni wọn ni wọlíyẹ òfin kọ́ọ̀bí yá níbi àlùkọ́ọ̀bí òfin mùsùlẹ́rì àlùkọ́ọ̀bí ni adájọ́ òfin mùsùlẹ́rì àti yá àti mẹ́mí mùsùlẹ́rì sáàkínà tún ọ sùkúrù lọ́gbà ni ó sì máa gbà sí rọ̀fù àyíká tó bá wà láyé rọ̀fù àwọn ní jẹ́ àlùkọ́ọ́dù tá a ti ṣe yẹn wàlì járí wá tó àlàyé járí bíi mọ̀rọ́tù bíi lùbàhání tá a ṣe lẹ́ẹ̀kan. وتفتح الياء إذا ما نصب نحو لقيت القد يلم هذبا وتفتح الياء إذا ما نصب محمولة القرية المهذبة وتفتح وتفتح الياء إذا ما نصب نحو لقيت القرية المهذبة أو نرى قرية المهذبة من بمبه كما تعقل وهذا الكلمة حذبوا ولو نهذبا كما المهذبوا ẹni tá a ti fọpọlọ rẹ̀ mọ́ fún ara rẹ̀ jésù ló ń hazaba nǹkan a ti hazaba rẹ̀ ọlọ́run ti fọlá káyẹ mọ́ ọtúnfùtáhùlì yahoo yahoo ni a fún ní fatia ìdámọ́nú sì bá tó bá wà láyé iná sí náhùn bí àpẹẹrẹ làkìtù kọ́ọ̀dìyà fún mọ́mí má bọ̀ wá bùkà yìí wájú kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn náà dàgbà ìjókòó lọ́dọ̀ àwọn ìkọlẹ̀lẹ̀ àgbàlagbà ọ̀dàgbà ah, ọ̀sàmì hmm. ọ̀tọ̀fáhùlìyà àfùnyà àfùnnífàtà ìdáàmú ọ̀nùsìbà nígbà tó bá gba nẹ́sìbà náhù bí àpẹẹrẹ làkìtù kọ́ọ̀dì yálìmọ̀ àgbàrà mọ̀ pàdé adájọ́ èyí tí a ṣàfọ̀mọ́ rẹ̀ tó nílà káyè tó gbọ́n dáadáa a tó ti fẹ́ sí rọ́ọ̀bù báyọ̀ ọ̀yà làkìtì ẹja sí rọ́ọ̀bù. ọ̀yà fílù mọ́ọ̀dù náà ni wọ́n ní alásùkún lòun náà ní ti sọ́ọ̀lì rọ̀mí ọ̀rọ̀ fáyín àwọn tàhàwé ẹ̀ fi hà látìgbà yìí ọ̀yà àtàwọn nǹkan. بمحل رفع فاعل لكي أكاري wọ́n alikọ́dìyà ẹ̀rí pé ẹ̀ní ṣe kíní kan fi kọlù fún un mọ́ o ẹ sọ pé mọ̀ fún ọlọ́run bí hí mọ̀nsóbón wọn àlàmọ̀ tó náà sì bí hí alifásitì. síbẹ̀ sọ alikọ́dìyà yẹn ni wọ́n ń jẹ́ kíni o ń jẹ́ ẹlmọ̀nìọ́n المحذب عن جاكين تابعوا للمنعود المتتو تابعوا للمنعود المتتلي وانتان روين ìyẹn pé náàtù yẹn gan ni nítorí ẹ ni wọn fi jọ lálẹfọlá wọn tún jọ ọjọ́ kùnrin àtìyẹjọ ọ̀rọ̀ mọǹkúsù tábẹ yẹn o ọ̀nà wí ní ilé mọ̀nẹ́kàrà lè mọ̀ǹkúsọ òkè ó tún kùn síbi kan àtúntò ọ̀fìn ẹ̀fọ́ ìyẹn jọ ẹ̀tàn nìyẹn ọ̀nàwó nílé mọ̀nàkàrà lè máa ń kó sọ ìrọ̀fọ́ ìhìn wọ́n já ń rìn ìhìn kó sọ sọ. ọ̀nàwó nílé mọ̀nàkàrà lè máa ń kó sọ ìrọ̀fọ́ ìhìn wọ́n já ń rìn ìhìn kó sọ. ọ̀nàwó nílé mọ̀nàkàrà. mọ̀nàkàrà. ونون المنكر والمنقوص في رفعه وجره خصوصا àwọn àti ẹ̀mọ́ ńgbà bí mi ti kà á ní ọ̀rẹ́ kó ti mọ̀ ọ̀nà wí ní ìmùnẹ́kára èyí tó bá jẹ́ sí mùnẹ́kárù tó jẹ́ nẹ́kára mo ní tà ní wí nù àlùmọ̀nkúsọ orúkọ ní tó jẹ́ sí mùmọ̀nkúsọ fi rọ̀fọ̀ àìhí tó wà láyọ̀ rọ̀fọ̀ rẹ̀ ọ̀járì yìí tọ́ba tó wà láyé ìjárì òṣùṣọ nìkan wọ́n fẹ́ pé wọ́n bá tó ti wà láyé mẹ́sìlá pátá yàn hẹ́ abẹ́ẹ̀ sì gẹ̀ẹ́t bọ̀dẹ́ gbé ni lè mọ̀jẹ̀ kára fún orúkọ tó jẹ́ nẹ́kírà ní kíni ọ tanwin alimankosa tọ́dẹ̀ jẹ́ sínú mankos tí rọ̀fà ìhí tọ́ba láyé rọ̀fà ọ̀járì yìí tọ́ba tó wà láyé ìjárì òṣùṣọ nìkan. wọ́n fi hàn pé kọ̀tà yìí يقول هذا مشتر مخادع وفزع إلى حام حما مانع يقول هذا مشتر مخادع وفزع إلى حام حما مانع تقول هذا مشتر وخادع وافزع إلى حميحما هو مانع Ọ̀rí èyí tó wà láyé rọ́bù lọ́kọ́kọ́ mú wá hádá. Wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ìrọ́bù rẹ̀ ń ní Ismul Ìṣàrọ̀. Hádá mọ̀kàdí pápọ̀ ní Zá gangan ní Ismul Ìṣàrọ̀, háwù yẹn lè tàbí ìjà gbélé kankan ha ọba pẹ̀lú ìtàn bíi láti tani jí. Dáa bísímọ̀lì ìṣàárọ̀tì. Ìtòbón. Màbẹ̀ni yìí ala sukun. Ha ẹ má gbàgbọ́ sẹ́wí lè tàn lé fún tani باء اسم الإشارة مبني على السكون في محل رفع المبتدع آية بلاك ها للتنبيه عربة أو أتمزا خطر الجديد لا يمين باء اسم الإشارة مبني على السكون في محل رفع المبتدع lọ gbèrú ni o lọ gbèrú ni o mushtarin ó pè ní khabaru khabaru lè mọ̀bùtàdà ó pè ní khabaru lè wọn á gbọ́ ìgbàgbọ́ ní ìyó sábàbù ní ìyó ni màrúfún ẹ màrúfún ẹ. وعلامة رفعه àti àmọ́ bó láti wí báyìí o. ها بعد بس ربي جاء صديق وعلامة رفعه ضمة مقدرة على الاثنين يا على الياء المحذوفة ضمة مقدرة والأدفاسيو ضمة مقدرة إجازة باي إجازة ضمة مقدرة على كنو إجازة على التنوين الدال تنتقى سكنو على الياء المحذوفة ضمة مقدرة على التنوين الدال على الياء المحذوفة اللهم بعني الله به اصبروا جه tàbí báyìí ẹ̀yin ọmọ mi kẹ́rì o tàbí kẹ́ sọ wípé lọ́mọ fún mọ̀kàndára tán. على التنوين على التنوين العوج أنا ميت عن الياء المحذوفة ọjọ́ náà méjì tí mo gbára wí dọ́mọ tó mọ kọjárọ̀ tún àlá tẹnuwíìnì lè ríwà tẹnuwíìnù èyí tó rólé tó kẹ́rí. ìrẹ́kọ́ tẹ̀jú ìdìbọn máa ń ṣe kíní kan ríwà tó wájú á ní tẹnuwíìnù. àníyá i alimahazufa bó ti wí àkọ́kọ́ ní ọmọ orírọ̀ ọ̀bọ̀ àlàyé ni wọ́n kà bẹ́ẹ̀. tó hada mushtarin mushtarin yẹn jẹ́ kí ni khabar mubtada marfu alamat rafihi tammatun muqaddaratun ala tanwin al-iwad عن الياء المحذوفة يسكت تفرق دادا دومو تاكادلا لوري تنوين وتسرق fún yá ì mahzufa yá àtàtì hajjamiya ó ní wọ́n bùzá ilá hamin hìmá ó máa ní ọ̀hún kíbùzá yẹn fi hádá mùsítẹ̀rí eléyìí ni olùtajà mọ̀kọ́ọ̀dì ọ̀hún tọ́jú oníjàmbá ọlọ́gbọ́n àrékérekè ni wọ́n bùzá kára pàpà nígbàmígbàmí lọ́ọ́ bá hamin olùdáàbòbò ni tó ṣe wípé ìmá òmàní ọ̀hún ọgbà rẹ̀ máa ń kọ̀ fún yẹn níbi àbòsí wọ́n ti ti lọ ọ̀dọ́ rẹ̀ báyìí àwọn èèyàn nílé ìṣàbòsí fún un. kí la fẹ́ lòun ni ìlà hamin àbí ìlà hamin ìlà yẹn kí ni ọjà o láti jàrò ọ̀gbìn alásùn hamin ẹ pè ní ismu majoro bi ìlà wọ́n ti dára ìrọ́bù rẹ̀ o ismu majoro bi ìlà. وعلامة جره كسرة مقدرة هذه ما بنسوي كسرة مقدرة على تنوين العواد عن الياء المحذوفة ثم ولكن إلى حام إلى لكن نعرف الجر مبني على السكون حام يرجى مجهول إلى وعلامة جره كثرة مقدرة على تنوين العوض عن الكنو عن الياء المحذوفة يقول هذا مشتري أو ما تقولين يقولوا مخادع تجون جنبا وافزع ترقق إلى حامي lọ́sọ́dọ̀ لجاب بني وسيك حماء مانع ṣì máa rò máa ní قفني ń kọ̀ fún ni o وهكذا أفعل في جاء الشج وكل ياء بعد مكسور تجي وهكذا تفعل في ياء الشج وكل ياء بعد مكسور تجي وهكذا تفعل في ياء الشج Ẹ̀yin sáré rẹ̀ yín létí nǹkankan. Obìnrin pé tí Isu Mankusu bá jẹ́ mọ̀nà kárù, ó ti wà láàyè Nẹ́sílà pátá rẹ̀ náà ni. Wàhálà tó kọ́ di ìyá náà ni kọ́ di ìyá ní. Èyí ṣe kọ́rọ̀ yín wá dùn tẹ̀núwé nù sọ́nà wa wàhákàdá àfáàní bọ́rọ̀ sí orí nìyẹn tẹ fàálù fi ya iṣẹ́ jí bí àti mẹ́bí iṣẹ́ jì ìbànújẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀. ọ̀kúnlò ya in àti gbogbo ya yòówù báyìí dàbò sórí ntẹ́jì lájá sí pé lẹ́yìn kásárà ni ya yẹn wá ìdájọ́ kọ́ọ̀dù yìí náà ló gbé fún gbogbo wọn. wọ́n máa fún wọn ní tániwínú tó bá wà láyé ọ̀rọ̀ fún tániwínú tó bá wà láyé kíni ọ̀járì ọ̀dín wàhákàdà bọ́rọ̀ sórí ni ẹ̀tọ́ fàálù ló sì ṣe bí yá ìṣẹ́jì níbi yá ìṣẹ́jì ìbànújẹ́ ọwọ́ àlàyé ọlọ́fọ́ ní ṣẹ́jì ọwọ́ àlàyé ìjárí ṣẹ́jì ni ẹ̀dígẹ́tì ṣẹ́jì ni ẹ̀dígẹ́tì rẹ̀ yorùbá ṣe kọ́dí àti hámínísì ọ̀kúnlé yà ín àti gbogbo yà yòówù bá dàmà sórí ìtẹ́jì gbogbo yà àtọ́ bá wá lẹ́yìn kẹsàrà bó sì máa pe gbogbo wọn nìyẹn هذا إذا ما وردت مخففة أفهمه عني طعم خاف المعرفة هذا إذا ما وردت مخففة أفهمه عني فهو صاف المعرفة هذا إذا ما ما وردت والله níbo lọ máa ń rìn làákàyè rẹ lọ tí ìbá ń kà lọ́wọ́ náà. hàdá ìdá mọ̀ wá rọ̀dà mọ̀ fáfáfá níbo lọ máa ń wà ń gbà ní. ìdá mọ̀ wá rọ̀dà mọ̀ fáfáfá afahamuhu anni fahmaso ilmarifa. hàdá ìdá mọ̀ wá rọ̀dà. مخففة أفهمه عني فهم صافي معرفة بروبلم أنا في أنت جالس وقلبك ليس معنا Àwọn ìjókòó mẹ́rin kan sọ́kàn rẹ̀ pẹ̀lú wa. Àtàkó máa mọ̀ tẹ́lẹ̀ mo ti ń ta ọ̀gá ní rẹ̀ sọ̀rọ̀ bá rí kọ̀ọ̀tà ní ọ̀gá. Àádá wọ́n lè sọ eléyìí tá ń sọ yìí. Ìdámọ́ wàrà dá sí mọ̀ fàfà. Bí àní ọ̀bá ní ṣádà gbogbo ọ̀rọ̀ tá sọ látàárọ̀ o àwọn nàbí yù òkú sínú rẹ̀ nàbí yù wàlí yù gbogbo àwọn eléyìí ni wọ́n gba dómọ̀ wọ́n gba kẹsàn dáadáa wọ́n gba fẹsà dáadáa ẹtíkẹtì iná lìwàlí yà já lìwàlí jù wàá ètò lìwàlí jà ẹtì bẹ́ẹ̀ àwọn tóbi lìwàlí jì ẹtíkẹtì bẹ́ẹ̀ ló fi sọ pé hàdà gbogbo ohun tá à ń wí látàárọ̀ yìí ìdá máa ń wà rà dátìmọ̀ àfàfà àwọn ni tí kẹlímọ̀ ìsùn mọ̀nkúsù yẹn bá wá ní ohun tí yà rẹ̀ tá a fúyẹ́ rẹ̀ tí ọ̀gá sádà afhamuhu anni gbàgbọ́yé eléyìí lọ́dọ̀ mi fáhàmà sọ́ọ̀kì màrífà gbàgbọ́yé ẹni tí ìmọ̀ rẹ̀ mọ́kànjá gbàgbọ́yé ẹni tí ìmọ̀ rẹ̀ mọ́kànjá. ثم ننتقل إلى اسم المقصور ننتقل إلى اسم المقصور الاسم المقصور ويرسي تعريف تنا دام لونه المقصور هو كما مجي هو ما كان آخره هو ما كان آخره ألفا kàmúùsà ìwọ náà sì lè ṣe tàrífù tọ̀dọ̀ tiẹ̀ ìlú bá ṣe ṣe lẹ́ẹ̀kan àti kùlùsùmí àtìkẹ́tì ọ̀nà mí nìyẹn kùlùsùmí áhìrùhù ẹlífọ́n àkùsùrọ̀ tún ọ̀bùlàhà àti hàtù lọ́ba tún ìwọ náà lè fún fún rẹ bẹ ọmọ kò lóṣìmín áṣírò òhù àlèfòn màkòsúrò tún abúláha kẹsìlátù gbogbo orúkọ yòówù tí ìgbẹ̀yìn rẹ̀ bá jáde fò tí wọ́n rún kí ló dé tí wọ́n fi ń pè ní àìsà mo ní kí àtọ́ bá fẹ́ pè bóyá ló ṣe tó bóyá ló ṣe tó ẹ̀kọ́ á sì kẹ̀kẹ́ ńlẹ̀ rárá kí wọ́n fi ń pè ní màkòsóra parun kí ni ìtumọ̀ rẹ̀ ẹ́ ìtumọ̀ rẹ̀ ni. wọ́n máa ń kọ́ ní ya. ẹ́ wọ́n máa ń kọ́ ní ya lẹ́sìn-ín. ẹ̀ ẹ́ ti ka mo ní pé wàá rún ẹnu rẹ̀ pé mo ń sá sá wọ́n sì rún ẹnu rẹ̀ nìyẹn àyìn sá yahya òṣèlú kan náà lórí gbogbo mustapha wọn sọ àwọn ẹnu ènìyàn ah. alisman mọ̀sọ́ mo ti parí fòyà fún yín pé lọ́sìmín gbogbo orúkọ tó ti ákéròhó alifó mọ̀sọ́sọ́rọ́tún kọ́bùlà ha kẹsìrọ̀ gbogbo orúkọ wáyé pé ìparí alif mọ̀sọ́rọ́ àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti àwọn àtọ́ aṣáájú ẹ̀. قد وليس للإعراب فيما قد قصر من الأسلام أثر إذا ذكر وليس للإعراب فيما قد قصر من الأسلام أثر إذا ذكر وليس للإعراب فيها قد قصر من الأسامي أثر إذا ذكر wọ́n ní wọlé ìsà ọ̀rí lórí pípa àgùkà lọ́ka mo sì ń wo onírin wọlé ìsà lé ìrọ́bì kí mọ́ ní mẹ́lọ́dọ̀ fi mọ́ lọ́wọ́ àánú tí o sì pé ní kí há lọ́dọ̀ tiẹ̀ wọlé ìsà lé ìrọ́bì fi má kọ́díkọ́sì ọ̀ kò sáàyè fún ìrọ́bù láti ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ bí ìmọ̀ ọ̀kọ̀dì kò sẹ́m níbi èyí tó bá já sí parun nínú ilẹ̀ àsáámi nínú àwọn orúkọ jámù àsùmọ́wù òun ni àsáámi ismon orúkọ ẹyọkan jámù rẹ̀ ni àsùmọ́wù àwọn orúkọ ó tún wá ní jámù olùjámù jámù àlìjámù púrà fọ̀ púrà púrà méjì wọ́n tún á sọ yìí pé àsáámi òun lọ́jọ́ jámù fún àtìmọ́wù mọ̀láìsà kò sí fún nílé ìrọ́bì ìrọ́bù bí mọ́ kọ̀dìkọ̀sù níbi èyí tá a rún nílẹ̀ àsáámi nínú àwọn orúkọ ásàrú ìrọ́bù ò ní orí kankan ìdádókè tá a bá ti dá kọ́sùn mọ̀ọ́sù nítorí kankan gbogbo ẹ̀mẹ́ẹ̀bẹ̀ ṣe pé ní òṣèré láyé fún láyé. Eh, fatia láyé kẹsọ òun rọrùn pọ̀ gan mísàlù hàn yàhíà wà mọ sàwàlà àṣọ òkàrọ ha àwòká àyà àwòká àṣọ. mísàlù hàn yàhíà wà mọ sàwàlà àṣọ. أو كرها أو كحياء àwòká àṣọ ẹ má sì kí òun ẹ̀yìn ẹ̀yẹ ìbẹ̀rù ọlọ́run. ọyẹ tún kí ní kàjẹrẹ. àwòká ọ̀rọ̀ ha ìwọ ọlọ́run òun dà èyí yòówù ìkàkùkàlẹ̀ ń ká tó jẹ́ bẹ́ẹ̀ náà wọ́n tó kò sí wàhálà. Bóyá mi bọ́jẹ́ bẹ́ẹ̀ náà yọ ọ lọ. ọ̀rùka àyà ní mẹ́mẹ́. Dákan tó kí nípa fún mi jẹrẹ mi sálòhò. Ìsálòhò yàyà wà mú sáwọ́lá àtọ́. Misaluhu Yahya, أو كحيان أو كروحان أو كحصى مثاله يحيى وموسى والعصا أو كحيان <clears throat> أو كروحان أو كحصى wọ́n ní misaluhu àpẹẹrẹ sí mọ̀fúsù àwọn ni yáhíá ikọ̀ ànábì ọlọ́run ní jẹ́bẹ̀ ọmọ zakariya wọ musa ìpànìbẹ lọ́wọ́ ọba ní jẹbẹ ẹnìdì musa ẹni tí ìrìn ìpìlẹ̀ pọ̀ jù náà lọkọ án wọlé asọ ọba ní jẹbẹ àwọn kàrọ ha abọ lọ ọlọ àwọn kàháyà àbí òjò òjò àwọn kàhásọ àbókúta wẹwẹwẹ gbogbo àwọn orúkọ tá a kálẹ̀ yẹn pátá kàhádìhìn àkírò ha làyà tẹlifù. على تصاريف الكلام المختلف هذه آخرها لا يختلف على تصاريف الكلام المختلف فهذه آخرها لا يختلف على تصاريف الكلام المختلف gbogbo ìkọjá kálẹ̀ yẹn yẹn yẹn áhírù ha ìparí rẹ̀ láyà tẹ́lẹ̀ kò ní yàtọ̀ alátàsọ̀rí ìkàlámì lórí gbogbo yí ta lè máa yí ọ̀rọ̀ àlùmọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ta kójọ láti lè yí tó kò ní yàtọ̀ wọ́n sọ pé já a yàhìá ẹ já a yàhìá yá yàhìá kí ni ìrọ́bù rẹ̀ yàhìá fa ìlú. مرفوعا وعلامة رفعه ضمة مقدرة على الألف منع من ظهورها التعذر التعذر كما سيكيه التعذر لمسيقى لنتوني قاديو ìbẹ̀rọ̀lọ́ ẹ máa wí ikú wí o ṣe ẹ tún lọ bùyàn اتصال المتحرك إذن متى تتعين أو إياته جاء يحيى هذا في جاء فعل ماضي مبني على الفتح لا محل له من الإعراب يحيى فاعل مرفوع وعلامة رفعه ضمة مقدرة على الألف منع من ظهور يتعذر هذا فرأيت يحيى هذا فرأي من فعل ماضي مبني على الفتح اتصاله بضمير رفع المتحرك نعم نعم اه هذا مبني على السكون لاتصاله بضمير رفع المتحرك التاء هذا ضمير متصل مبني على آه، على الدم في محل رفع فاعله رأينا آه. وبايا واسط يحيى المفعول به منصوب على نصبه فتحة مقدرة على الألف منع من ظهورها تعذر اسمع كلام بي لبرة يبقى ما الصجاك جاكو هذا في مرات بيحيى ما يقول كنا حفظ جمع بن على الكسر يحيى يكون مجرور بالكن بالباء على ظهوره صوت مقدرة على الألف منع من ظهورها تعذر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك